الحمد لله الذي امر باتباع الحق ونهى عباده عن اتباع الهوى ربك تعالى وتعالى رسوله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك المسلوق السلام المؤمن واشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وكل من تبع سنته إلى يوم البعث وما مات عباد الله اتقوا الله تعالى وقاومكم أهواءكم فإنما رب هواه أسسا وهو الأرض وفي بدع قال شرك ربي وندم عند الحوار ومن قام هواه وكلا الحق بجد وقدم نجا وغاد بدخول جنة ربي قال سبحانه وتعالى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى ويضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب سورة الصاد الآية الثالثة والعشرون عباد الله وإن الهوى جاء من أدوار القلب ومنفق من المتقاعد وما ملك الشيطان إلا باتباع الهوى قال ابن تيمية رحمه الله صاحب الهوى يؤذيه الهوى أو يسلمه ولا يشهد الله الله ورسوله في الأمر ولا يشهد حتى ولا يرضى حب الله ورسوله ولا يشهد لغضب الله ورسوله قال حي رضي الله عنه إن إن أقرب ما توقفوا عليه الاثنتان طول الأمل واتباع الهوى فأما طول الأمل فيبنى آخره وأما اتباع الهوى فيصد الحق وقال ابن عباس رضي الله عنهما ما شكر الله الهوى في كتابه إلا سماه وقال حسن البصري الهوى ساء ذلك قال لك الخير عباد الله وإذا الإنسان لا يزال يتبع هواه حتى يعبده من دون الله قال جل وعلا أفرأيت من اتخذ إلهه هواه وصدموا نوم العلم وقدم على حمله وقلبه وجعل الامر التشاوى ومن يأتيه من بعد الله فقد تذكرون سورة الجاهليه الآية الثالثة والعشرون وقال رسول الله صلى الله عليه وسلم لا احدكم حتى يكون نواه جمعا لما يصيب به وقال أبو الله رضي الله عنه إذا أعطى رجل سمح له وعمل وعينه وإن كان العمل تبع لهواه فيوم يوم السوء وإن كان العمل تبع لعلمه فيوم يوم الخير عباد الله وإن اتباع الهوى يسد للطاعة والقول المعاصي بالحق العقيدة والعبادة والمحامة والأخلاق ولا يقبل صاحب الهوى الحق مهما كان الحق وفقه أعاذني الله وإياكم من اتباع الهوى وجعلني وإياكم مما يسمى الحق ويتبعه بارك الله لكم في القرآن العظيم ونفعنا الله وإسلامكم أشهد الله بعد ọba tí ọwọ́ ilé ìdúró lọ sáká ọba tí ó wà láti jùmọ̀ tó kọjá àti ọ̀gẹ̀ láyé ní jùmọ̀ tó ní èyí tó ti ń jẹ́lá ní wa tọ̀sẹ̀ yọ ọ̀pọ̀ káàdì ọ̀gá àrà ìdí ọlọ́mọba ìlẹ̀ àti ìgbéláyé lónìí àwọn àdúgbò ọ̀pọ̀ káàdì ọ̀gá àrà jímọ̀ tó ní ẹ̀sọ́ ìjọ ọ̀rọ̀ pé ọlọ́run ti wà ní ọdún wa má ta wọ láyà ọ̀nà àgbà àwọn òwò rẹ̀ ọba tí ẹ̀sọ́ bá fi òun náà lọ́ba tó pàṣẹ nípa pé ọ̀nà ẹgbẹ́ ní kí ẹ̀sọ́ máa pẹ̀lú òdodo ọ̀nà ẹgbẹ́ ní kí àwọn ẹgbẹ́ òun àwọn orísun òun ní wọ́n jìnà ní wọ́n jà lókun ní máa pẹ̀lú ìfẹ́ ló. a ní wọ́n mọ̀ Mereka sama-sama itu berjalan sama dengan Allah anak sesuatu dengan itu dengan itu dengan itu Obat adalah barang bulu bulu Obat itu kita satu ini mengenal bulu bulu Obat itu kita satu ini pakai bulu pakai bulu bulu Obat itu karena kalau bulu kata-kata Buat dari kelakuan dua Ada sewa Ada obat semua Ada dua Muhammad Kalau Allah Taala Alaihi Wasallam Ini semua Ketika orang الله غفر لكم أبس السيد بيدي معنا نفح الأمة وهدف المحجاب النور يجري أو عدو الله تعالى في يوم الاحتجاج على الاحتجاج وفي الأمة هي تقول مدى المواطن المدى إنه هو أحسن هو الرسول هو راح يكون كذا يرفع محمد صلى الله عليه وسلم حوالي عملية إيكال الإنسان اللي يجوا على في المدى في يوم وجوع èyí tó wà lọ́wọ́ ibi tí a ní máa ń fara pẹ̀lú ìwọ ọlọ́run wa ìròyìn òní pàpàtà iṣẹ́ tó yẹ lọ ẹ̀yà tó rọ káàkó dání bí ìsàlẹ̀ ìgbà ètò ìdí àtúndà wáyé bẹ́ẹ̀ bí àtúndà ìsìnlẹ̀ yẹn ìsìnlẹ̀ gbalẹ̀ òkòkò ìsìnlẹ̀ wọnú ilé ọ̀yàrá gbogbo ìta wọ̀ lórí pátá ìsìnlẹ̀ wọlé pátá àdébọ̀ tó ń ta àná wa. lórí tí àwọn lẹ́yìn ọba tó fi ayé orí ti àwọn ìsìnlẹ̀ láàárín èyí wá nípa rẹ̀ láì lópa ní gbogbo wọn lè máa tún wá sílẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ àti káàkiri ìlú èkó kó o lè pọ̀ tó kẹ̀lú wa ń fi ẹlẹ́ rẹ̀ ìpínlẹ̀ tó lágbára rẹ̀ wọ́n mọ̀ wá ìyá ọ̀pọ̀lọpọ̀ wa ó sì máa ti fi ẹjọ́ ẹgbẹ́ rẹ̀ ọlọ́mọdé ń kọ́ ọ̀pọ̀ wáyé ayé ọ̀la kọ́ àbọ̀wọ́lá òjò rẹ̀ ọlọ́mọdé tó kọ́ wá láti káfẹ́ òun òun tó ń lọ rẹ̀ ẹ̀rẹ́ tó ti mọ́ta sí ìyá tó ti oṣù àwọn oṣù tó máa wọ̀ lórí báyìí wẹ́wẹ́ ó ti máa tẹ̀síwájú yẹn èyí kan máa gbé ilé ẹ̀rọ máa ti máa fún ọrọ̀ mi. bákan náà wọ́n kọ́ nínú àwọn àpò fún kálukú wa ìwà ajá tó ìgbẹ́ ẹni wa ìdí ajá ìgbẹ́ ẹni wa ìdí ajá lóko. torí pé ìṣòro tó ka jù láàárọ̀ ìgbẹ́ ènìyàn tó sì fi ọmọ ènìyàn dé ní ìparun tó ní ẹgbẹ́ náà ní ìyẹn ní ìyọmọ ọlọ́run tó ní bẹ́ẹ̀ pé ìyẹn ní ìyọmọ ọlọ́run tí wọ́n máa múra nínú ìlú ọlọ́run ìgbẹ́ra ìrìn náà wà èyí tó bá ti àrìn láti ẹ̀kí tó bá ti lu ẹ̀mí èèyàn ní. ọlọ́run ìyẹn tí wọ́n kókó wọn máa dá ẹ̀mí òun lórí gbogbo tó bá pè é ní. wọ́n á ní ìyẹn náà wọ́n lè fi ń wò iṣẹ́ ẹni máa ń fà ìlànà làmọ́ ọ̀rọ̀ òṣùṣù nǹkan tí òṣùwò rẹ̀ máa ń fà ìlànà ẹgbẹ́ mi náà yóò òṣùṣù ló ń lágbájá lórí ẹni tí wọ́n yẹn jẹ dáadáa èmi náà pọ̀ máa ń jẹ yóò tó pa yóò tó jẹ dáadáa lóòótọ́ èmi náà ló pọ̀ máa ń jẹ àwọn ọ̀kan tó máa ń máa jí wọn pé wọ́n ti lọ sí wọ́n ti rẹ̀ pé wọ́n ti wọ́n kí àwọn ọkọ̀ àgbẹ̀ bá yà káwọn ọmọdé ní ìlú wọn èmi lè lọ́kọ̀ máa ń lò owó tí kìí kìí kìí kìí ti àwọn tí a mú iná ẹ̀mí ẹ̀mí máa ń bá yẹn láti rẹ̀ wọ́n tẹ́lẹ̀ ní ẹ̀kú dára ti ní máa ń sọ fún wa pé pátì rẹ̀ kéré tí sì máa ń tún ìtàlẹ́ kí ojú òsùn wọn ni. àìwá rí ìfẹ́nu ẹni yóò sọ wáyé tí ó ti pọ̀ fẹ́nu tó ń ṣe gbogbo láti wù ú mẹ́rin tá a máa ń ṣe mẹ́rin máa ń tẹ̀lé irú ẹni yóò tẹ̀lé tí o kò pa òfin ọlọ́run wa ni. yóò wá sábàámọ̀ nígbà dábàámọ̀ òní ní pa rárá bákan láti gbógun ti ìfẹ́ ẹnu rẹ̀ láti wá tẹ̀lé ọ̀rọ̀ ọba àlejò ọ̀la ìrúdà ilé yìí tó wá ń tẹ̀lé lọ́wọ́ ọba tó gbógun ti ìfẹ́ ẹnu rẹ̀ yọ ọ́ máa lọ lórí ìrẹ̀lẹ̀ onígbà àti ẹ̀sọ́ wọn bá wọn. èyí ló tún ọ̀rọ̀ lórí àdébìwọ̀ àdàrú ìwà ní ìbẹ̀rẹ̀ àdébìkan tó ti dé nàbí ìmọ̀lẹ̀ àdébìkan tó wọ àlè. oníkiri ọmọ bá tún àwọn àdébìkan àwọn àlẹ́bí ìjọba yẹn ní ìgbà àpò àlẹ́bí rẹ̀ ló pè é àlẹ́bí mi ló tọ́ ṣùgbọ́n kì í ṣe kẹ́ni tó lówó tó lọ láti lo kò ní àwọn àlẹ́bí kan bẹ́ẹ̀ nàbí ìgbà àpò àlẹ́bí ti lo ìwọ̀ máa nì àwọn ìgbésẹ̀ láti àwọn àlẹ́bí. àdúgbò Muhammad sọ̀rọ̀ àwọn àlẹ́bí ọlọ́run àti ilé ìfọ́ fẹ́ta láàrin sai ka koma kare hamu na biyu mai mamu a kan yi wala a wasu ne ko ne ya bi ma hamu ne wasu ne ina da kogo nínú àwọn àmẹ́rì tó lo kú ọlá ní àríkà àwọn ìwà ìṣẹ̀dá ìkọ́n kárẹ́lá ó wá gbọ́rọ̀ ìṣẹ̀dá iná ló fi ti tiẹ̀ lọ ó fi ti tiẹ̀ lọ. ọlọ́run bá àti ìṣẹ̀lẹ̀ إلا داود إنا جعلناك خليفة في الأرض داود àwọn ọ̀nà àti ọba òní àti ọba láti àti ọtí ẹni ní kọ̀mọ́ǹdì àwọn ènìyàn ẹ̀ ìwọ ní àkóso àwọn ènìyàn ti lábẹ́ ẹ̀kápá rẹ̀ lónìí ó ti wá wà lọ́dọ̀ rẹ̀ yẹn pàṣípùn bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ rí tó tuntun tó bá máa ní àpátápátá rí tó ń di ọtí òun ti kó ti tó àdúgbò yẹn nínú gbogbo tó àdúgbò sí yẹ. Báwo ni bá jà tó alájà làá gbogbo tó àdúgbò sí yẹ. Wọ́n fẹ́ kí ìfẹ́ ìlú kálukú fún kí á ẹ̀kọ́ báwo ni máa ní àwọn kan bẹ lábẹ́ rẹ̀ nínú pẹ̀lú òwe owó tó àdúgbò sí yẹ. Torí pé títí ìjọ ọ̀dẹ́ àti ìdílé wọ̀ láti tẹ̀lé àwà má tẹ̀lé tẹ̀lé Má tẹ̀lé tẹ̀lé wọn ẹni tó bá tẹ̀ yí gbogbo ìlú ó sì rìn wọ́n àlọ́ ọ̀rọ̀ nínú gbogbo ìgbòkòrò máa fi hàn pátá ẹni tó lè fi nǹkan pẹ̀lú gbogbo tó ti yẹ ní déédé òun nọ́mà ṣùgbọ́n tí kàkejì lónà tọ́wọ́ wọn fi àlẹ́bí ìdàrú ìlú wọn yẹ́rẹ́ ẹ̀yẹ̀rẹ̀ áwá bọ́ọ̀lù yìí láti àwọn ìjẹ̀bí ìwà ní ìgbèríkẹ̀ ní ọwọ́ bá ibi títẹ̀ yóò gbìyànjú pé yóò gbìyànjú olùwọ́ ìjọba mi yóò gbìyànjú olùwọ́ ìjọba mi nàìjíríà ló tún gbé lónìí tí ó kọ́ wá ní náírà báwo sábà ìgbé ẹnu ìgbé ẹnu yálà ló yẹ ẹsìn tàbí ló yà nínú ìyàn ọgbọ́n ọjọ́ ìgbé ẹnu rẹ̀ àdúgbò àwọn sábà ti sọ̀rọ̀ wà wọ̀ ní kíláàsì. mo ti dé pé àmẹ́jọ́ náà ní tí wọ́n ti wà ń bá a tó àti máa ń pa ìjọ tí ó bá mọ̀ lọ́wọ́ wọn. Yóò pa ìjọ lókè ẹbí tí ọ̀rọ̀ bá ṣe irú ọ̀rọ̀ orí ní àmì sọ̀rọ̀ wọn àwọn ọ̀rọ̀ Mọ́tà ìṣù àmì ni máa ṣe ní àti àwọn ọ̀tá bá lókè ẹbí ló ní ìṣẹ̀lẹ̀ báyìí. Mẹ́wàá ìlú àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ni bá Torí pé ọlọ́run wa kú kí àmì ìṣẹ̀lẹ̀ kẹ́kẹ́ Ìgbọ́dọ̀ ẹ̀kọ́ ṣe, ìgbọ́dọ̀ ẹ̀kọ́ ṣe, ìgbà ìlú ṣùgbọ́n káyé kẹ́kọ̀ọ́ nínú ìdíjí rẹ̀ káyé kẹ́kọ̀ọ́ nínú àwọn òjẹ̀mí ayé rẹ̀ ọlọ́wọ́ àti ọlọ́wọ́ aṣàkẹ́lógún àwọn ọ̀dọ́mọ́lá mọ́tò lórí báyìí wá rẹ̀ táwọn olówó nínú ọ̀pá àti máa lọ wà nínú yẹn. ìwọ̀lẹ́ àtẹ̀tẹ̀lẹ̀ àwa bọ́ọ̀lù ìdájọ́ àwọn ìgbẹ̀lẹ̀ kó má bàa ó wà lọ́kẹ̀ẹ́ àti ìwọ̀n abẹ́ kí yìí bí ìwọ̀n bá kí wọ́n wẹ́wọ̀n sí ní oúnjẹ ìgbé lásán ìgbé ni tó bá ti kéde ẹni rẹ̀ lọ́wọ́ tó kí ni kò sí adájọ́ gbà lẹ́yìn. bí àwẹ̀ ti nira tó kí à ń fi ní pamọ́ ni bí ìyẹn bá bá àwẹ̀ àyè àwà lórí ìfẹ́ ẹni tí èsì ń tọ́nà wọn bá fẹ́ kò ní adájọ́ gbà lọ́wọ́ tó bá ti kí àwọn ọmọ tọ́wọ́ ọba àlejò ọba ti máa ń tó wá lẹ́yìn àwọn tó wá ṣe é dókítà wọn sí ẹni àpọ́nlẹ́rọ̀ rẹ̀ tí ìjọba ṣe láì pẹ̀lú ìṣe ẹni tí èsì kọ́lọ̀ ń ṣe ló ń ṣe é ó ṣe ló ṣe já àtúntò rẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba wa bọ́ sí àlàáfọ̀ ọ̀dẹ ayé èyí ni ilé ọkọ tí ó pọ̀ sí rẹ̀ tí ó lò òbí òbí ti owó ṣe lórí ìfẹ́ ní ẹ ṣe lórí ìfẹ́ ọlọ́wọ́ bá àti ọlá àtúntò ní ìdílé yìí. Bẹ́ẹ̀ ni ẹ kọ́ gbogbo aláàbò kọ́nẹ́ fún wọn. Wọ́n yẹ kó kẹ́ ẹ lórí ìfẹ́ lórí kí ni ti lórí ìfẹ́ ọlọ́wọ́ bá àti ọlá òkú ìjọ ìjọba rọ. Ìyàwó wa ti sọ pé ìyàwó ẹ̀ṣẹ̀ lè háwá pẹ̀lú ìdáka àmì Mọ̀tẹ̀ yìí kẹ́rin الذين يدلون عن سبيل الله torí gbogbo àwọn tó fi sọ ọ̀nà yẹn kó tẹ sí fóònù lójú ọ̀nà ọ̀nà lórí ráìpàd yẹn irú àwọn ènìyàn lẹ́nu àdá ti ṣe yìí ìwà ẹ̀rẹ́ sì lọ́wọ́ ìyà tó ti kan yóò jẹ ní wọn ìyà tó ti kan yóò jẹ ní wọn wọn ní kíkì ni wọn ọ̀rẹ́ ti bá lòdì àmọ̀ nílé adékun ti tó sàn

Dúró tó fi pátápátá ọjọ́ ilé ẹ̀fẹ̀ máa wà wà bá tó kún lórí wa lóṣù yẹn ó ti yọ ọ̀gá bẹ́ẹ̀ yọ nǹkan lóṣù níbẹ̀. yóò wá kùnà wọn tó àti tí wọ́n máa lò wọ́n àwọn ẹni kò tó bẹ̀rẹ̀ láti ta àti. ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ti yọ pátápátá. torí yóò jẹ́ kí ẹni ìlú máa yọ kó ní wọ́n máa fi lè kí sẹ́ni lọ́wọ́ máa lò lè. ọ̀rá yìí òun ìlú kò máa tọ́ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ náà ìmọ̀ ọ̀rọ̀

ọlọ́run ti ní ààrùn gbogbo ẹ̀fọ́ alẹ́rù ilé ìgbé máa ma ní àkà ní ọ̀sẹ̀ ìdájú náà kọ́ láti ìgbèrè kí ni òjò ń kópa lè fún ọgbọ́ ara ìdá oní àyànfẹ́ ọ̀rọ̀ mi. àlàfáàlù nínú ọ̀rọ̀ sẹ́yìn ní ẹ̀rọ ọ̀rọ̀ kàwé sí ọ̀rọ̀ wọ́n tó wá wọ́n máa lè fẹ́ni tó ń mọ ìdúró ẹni tó ń ja dúró mo ní ìgbé tí yóò ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ìlú rẹ̀ alẹ́ òṣèlú òun máa lè fi bí ẹ̀wọ̀n kàkà ní òun ní kílẹ̀mù tó ní wáyé ọlọ́pàá àti ọ̀la látàrí tẹ́lẹ̀ ìlú ní ọjọ́ tí ìdílé inú ìmọ̀ sí èyí òkú ọ̀parun ìparun kò sì dáadáa lẹ́yìn àwọn ará ti ṣe ọ̀sán ọ̀gbọ́ ó ní ẹ̀jẹ̀ oníbẹ̀ ẹnu yọ̀mí ìyáwá ìjẹ́ ni wọ́n kọ́ ìdójú wọ́n sì ní ìjẹ́ wọ́n sí ẹ̀mí sí tẹ́lẹ̀ tó fọ́ wọ́n ti máa fi ilé pàṣẹ náà bèrè láì òun tẹ̀. wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ báyìí yóò ti mọ̀ fún ogun tẹ̀ wọ́n lẹ́sẹ̀ àní sáàkì yẹn. àní sáàkì yẹn. ẹni wọ́n sọ pé akẹ́kọ̀ọ́ fẹ́ tó tó gbà fún ẹni kíkà ni wọ́n máa ń tẹ́ káàárẹ̀

àwọn èèyàn wọ́n bọ̀ tó ní sí àrò tó ń tó ní sí ẹnu ọ̀rọ̀ oríṣiríṣi gbogbo àwọn obìnrin táwa jẹ fún wa ní pé ilé ìfowópamọ́ tó bá láta ìlú ìjẹ yó síbẹ̀ síbẹ̀ ìfẹ́ ní òkúkọ èèyàn ọ̀tẹ̀ lò ìfẹ́ ní òkúkọ èèyàn ọ̀tẹ̀ lò ẹ̀yìn wá sí ọdún tó ti bẹ̀rẹ̀ ìmúlẹ̀ lára wà yìí àwọn èèyàn ti náwó yìí àyẹ̀wò

tọ́lọ̀ ń pa láàrin rẹ̀ bẹ́ẹ̀ ó tẹ̀ sí ìsìn náà ó sì ní kí ìṣe tí ní ìṣe tí wọ́n lọ sí àti wọ́n lè tún wọ́n lórí àwọn jẹ́gẹ́rẹ́ kan jẹ́gẹ́rẹ́ kí wọ́n jẹ́gẹ́rẹ́ rẹ̀ kí

iṣẹ́ àbí iṣẹ́ ayé ẹ̀yí máa ń bínú lé wọn. ọwọ́ wọn tí wọ́n kókò sí nílé àbí ìrọ̀lù wọ́n mú ìṣẹ́ bàbá rẹ̀ lọ. ipò kọ́lé àti lọ́la wọn dára ní ìlú fún pé kọ́lé ìṣẹ́ àjọ pátá lọ́ wà lọ. lókòkò gbogbo ní àjọ lọ́wọ́ kókò tí ó ń sọ̀rọ̀ tí ó ti dára ní ìjòyè pààrọ̀ kọ́lé àti òbí ti yọ ọ́nù. ọ̀dà ní ẹni tó sún. ọwọ́ á pè é kọ́ọ̀lù ẹ̀wọ̀n ibi àbá ìṣẹ̀lẹ̀ àbá yìí yìí ti sùn ilé ọwọ́ ní ìjàmbá yìí ò wá. Yọ̀wọ́ àgbà àgbà ọ̀nà ló tẹ̀lé yìí. àwọn ọmọdé wọn kù yìí. Tààtì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wá lọ sí fún ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó pàpọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣàlẹ̀ ìṣ

òun ti wọ́n ìgbà òun ìwọ̀n tẹ̀lé ọlọ́run. mo fún akọ́wọ́ ní pé ìwọ àti ọlọ́run èèyàn tí kìí ń bá ń dára àmì ó ní pé gbogbo wọn bá rẹ pátá kù nípa ọ̀rọ̀ màá ní rẹ kí kí lọ́wọ́ ìlú ní àlè mi ó ní wọn ṣe èyí tí rẹ rárá ní òun ní lọ́dún ọlọ́ màá ní bẹ́ẹ̀ ni òun ní sínú orí ọlọ́ màá ní lọ́dún ọlọ́ màá ní kí ló bá ìgbà ìgbà ìgbà ìgbà àbáwá ní kọ́ọ̀mù ààrẹ mi ní àwọn ọ̀sán bá gbà ní àyẹ̀kẹ̀rẹ̀ ó ní kí ìgbà ìlú náà mú ìrẹ̀lẹ̀

mo ní tájẹ̀ ẹ̀wájú tájẹ̀ ní ní òun abájẹ́ ọ́ àtẹ̀yìn. Òkú ti àtẹ̀yìn tájẹ̀ ní oṣù tó máa lé lórí kì í tájẹ̀ tàbí àwọn ènìyàn lórí. Ó lè wá ní ìfẹ́ ní ìjẹ iṣẹ́ tó máa ń ṣe tó yẹ tó wà. Èyí jẹ́ kí ìyẹn lòó. Yóò jẹ́ kí ìwọ̀n pẹ́ kúkú ní ìlú báwa pátá rẹ̀. Ìyẹn pátá wáyé náà bá tó tẹ̀wọ́ wa ní. Ó ní ìfẹ́ ní jíjẹ́ ìfẹ́ mú. Ó ní kò sí bọ́ọ̀lù dákọ̀ ẹnu Buhari àbúrò kò tó

ìgbẹ́ni ọdún méjì tó ní ilẹ̀ wọn bá ti sí ìwọ̀n ni wọ́n ti ẹni wọn lọ bá rí ìfẹ́sẹ̀ bí i lẹ́lẹ̀ oríṣiríṣi ẹni ẹni tó ọlọ́wọ̀ ọlọ́wọ̀ mi ẹni wọn ni àwọn ilé ìwà àtọ́ta òwúlọ́ wà láàyè pẹ̀lú gbogbo ọmọ tó kún ní ọ̀rọ̀ sọ nìyẹn èyí tó sì ẹ̀bá ní ṣe ló báyìí mo kún nímọ̀ tó ẹni àwọn yóò máa jẹ́ lórí pé ìmọ̀ yẹn yóò máa ń di papọ̀ ní yóò máa ń di tó ìlú tó tẹ́ni tó máa tẹ̀lé bẹ̀rù bọ́pá wọn kọ̀ áàmì tó máa tàbí yóò fi kó òní báwọn tó yẹ sọ fi àdéhùn tẹ̀lé àdáyáwá

nígbà wọn wá sí àwọn ìṣòkú sí kíńlá títẹ̀ ìgbà wọn ló gbà síta ẹni tó wá sí tó kù fẹ́ẹ́ kiri yá iná àbáyọ ìṣòwò olóòrùn ó lè wá sí wọn sí kù ẹ ẹni òkú àyẹ̀ tó yẹ kí wọ́n fẹ́ẹ́ ti kú yìí nínú àwọn ọ̀pọ̀ àwọn àwọn àbáyọ tó wù sí ọdún wọn fàáyọ ìwé wọn ní àbáyọ ẹ̀dẹ̀ wọn lọ́wọ́ ó wọ ìdíkọ̀ tó wà nínú ìdí nígbà wọn ló ti ráyè tó fẹ́ẹ́ ti ráyè ọkọ̀ ní ọ̀rọ̀ ọ̀bà

我我我没有我没有学过，我听不到啊。你现在俺俩厉害，那是嘛的？你是不是要你听的？你别的，哎，那我看的我怎么样？后来我朋友就跟我说：“哎呀，你看他妈都是这样的，你怎么办呢？”哎呀，不是你这样的，那你这就那你姐姐，我那个时候我我说，说你这样的，他妈大概姐。

ọ̀pọ̀lọpọ̀ tó máa bá ọmọdé láti ṣe ẹ̀rọ láti ṣùgbọ́n wá tó èdè kókè láyé ló máa kó sára àwọn ènìyàn wọn láti ẹ̀ka jọ wọn yà. àwọn tó wà pọ̀ ìjáde bá ṣe lórí títẹ̀ ìmọ̀ gbogbo ọ̀sọ̀ ọmọdé wọn á tó fẹ́ lẹ́yìn ọ̀sọ́. nígbà tí wọ́n mú ìdáàbò bá wá dá lórí kí ló fà ìfẹ́ nílò ìfẹ́ nílò wọ́n bá ti àwọn èsì olú rẹ̀ láì wọ́n kọ́ mọ́ wọn ọ̀sẹ̀ ìfẹ́ nílò wọn rárá kí ló ti fà ìfúnná rẹ̀ náà wọ́n ní lórí ilé bọ́ọ̀lù tó wọ́n wọ́n wọ́n ti bẹ̀rẹ̀ wọn fún ẹ̀wọ̀n àti ìdílé ẹ̀wọ̀n àti ìdílé wọ́n ti di àwọn òṣìṣẹ́ kọ́ lọ́wọ́ àtàlẹ̀ káwọn èyí tẹ̀ lónìí látara ìdílé ẹ̀wọ̀n wọn tí wọ́n ti bẹ́ẹ̀ kọ́kọ́ lọ́wọ́ wà ní ọ̀la ló mọ̀ wá fún àbúrò ìdílé kọ́kọ́ àbúrò àbúrò ìdá tó bá tẹ̀lé ní sí ẹ̀lẹ́ ráfẹ́ sí lọ́rẹ̀ ó ní ìjọ́nù akọ̀lùkọ̀ ọ̀hún lọ́jọ́ kan. ó ti sùkọ́ wá sí ọ̀sẹ̀ ní ìmọ̀ ọlọ́wọ́ wa lórí ìlú ìdájọ́ ní lọ́rẹ̀ tí a fi ọ̀rọ̀ ìtọ́ ọ̀sẹ̀ lọ́rẹ̀ ìtọ́ lónìí ó ní lọ́rẹ̀ àdé lọ́rẹ̀ kọ́ ọdún orin kọ́ máa yẹ̀wò ẹ̀wọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé ọdún ọdún lọ́dún ọdún ẹni jẹ́ mọ́ ọdún ọdún ní ọ̀dọ́ ayé jẹ́ mọ́ wọ́n ní ìgbé ẹni wọ́n ń gbé wọn ń tẹ̀lé báyìí ní ọdún ọdún ọ̀sẹ̀ ìjẹ́ الله لكم في العظيم ونفعل الله بسم الله رب العالمين والسلام والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد عباد الله تحمل التكليف بين امس واليوم الحقوق والاعتدال المسلمين والجحيم الباب الكل واصلوا وفق الله الحضور فيكون بعد ذلك كل ما ربكم واخرجوا السرعه يبدل الله سيئاتكم الناس واحسنوا امور اولئك المتعقبين فاجابهم فإن الذين اعمال المتكلمين اليوم اقاموا مخاكم شرابهم وابتلعوا فاعلموا ان خير الكلام كلام الله وخير الحديث غير محمد صلى الله عليه وسلم وشر الامور متفقها وكل مدد في الدنيا وكل بدعه في ضلاله وكل ضلاله في المنازل. حدث الله عليه وسلم. أصل الكأس حصل وعلى محمد صلى الله عليه وسلم olùwàwà báwo kò ṣe rí lánàá báwo kò ṣe rí lórí ó máa ń wá ìṣẹ́ máa ń gbé ara wa tó bá ti pé ìjọba wà lórí inú ẹ̀sìn àwọn òṣìṣẹ́ ajé tó títà ní ẹ̀jẹ̀ àtẹ̀jọ́ àti láti máa tẹ́wọ̀n fún ọmọ àlọ́ wa. tó bá wá ní ìjọba wà lálẹ́ òní ìlú àwọn ìlú lọ iná wọn ní tó lálẹ́ àwọn ọmọ yìí àtúntò àláàlẹ́ lórí àwọn ọmọ wọn ní ara pẹ̀lú ìgbúrẹ́fẹ́ sílẹ̀ ètò ìṣẹ́ àwọn ọmọ yìí ó sì pé ní àwọn ọmọ alábẹ̀wò ìlú aláàtìtẹ̀lẹ́gbẹ̀rún ni látara adéwà wáyé bẹ́ẹ̀ ọbẹ̀ lọ ṣùpá èyí wá pọ̀ lọ́tọ̀ ó pọ̀ arábìnrin kan ó sọ àwọn tó mẹ́tọ̀ nípa tó pọ̀ ẹgbẹ́ àwọn ènìyàn táwọn bá fẹ́ wọ àwọn fíìmù kan wọ́n máa ti wá sáwọn kan máa wò òun wá lọ sí wọn nígbà kan òun wá bá wọn sí ìtọ̀ sí àwọn tẹ̀ wọ́n lò kò sí ìtọ́ dáńgbò àwọn tẹ̀ tí lò wọ́n á tó so èyí ni bàbá òkè àgbà èyí ò fẹ́ èyí ò fi mẹ́bọ̀ ní kó wá sí oṣù rẹ̀ afẹ́fẹ́ ní ọ̀hálọ̀ yìí ní ọ̀nà òfin á àyà kò ní máa tọ̀ sí ara wọn ìgbà tó wà nígbà wọn yìí káàmù bá wọn wà òkè báyìí ó ti wà àpamọ́ fún òní ní káwọn ìdíyẹ káwọn ìdíyẹ òkè òkè tó wá sí bí àwọn ọmọ ọmọ ọmọ wá sí ojú nǹkan yìí lóyún káwọn ìdíyẹ wá lọ sí nǹkan yìí ọ̀dà àwọn níbi tí àwọn olóòtú máa ṣáwọ́ àwọn olóòtú ẹ̀rọ tó fún mi yá ah, ní yá àwọn olóòtú máa ti wọ́n àwọn ọmọ yòó. Sáàdì wá da ni àwọn obìnrin, sóòlù wá da ni àwọn obìnrin. Wọ́n kà lóko ìyá yẹra wa yìí. Báwo la wá ṣe inú ìbẹ̀rù ọlọ́run, inú ìbẹ̀rù fún wa, inú pàṣẹ náà, báwo ló wá ṣe rí? Àwọn tó wá rí pé àná wa ọgbà lè lọ láti ìjà tó wà lọ, ìjà tó wà lè nígbà mú bẹ́ẹ̀ ni ìgbà ìdìbò àbúrò ìyàwó ọlọ́run ẹ̀ sáré wọlé wọlọ́ ẹ̀ sáré wọlé wọlọ́ kí ìlú náà wá lò sí kí ìlú ọkọ tó kọ sá ilé ti fi bọ́kù ní ìjọba yẹn padà tó wọ̀ lọ. ìwádìí àtúbà gbogbo àlálò tó ń lò pàpàtà yàrá ní orí bẹ́ẹ̀ yàrá ní orí rẹ̀ yàrá ní gbogbo ìtọ́nà bá ti lọ́kọ̀ọ́ ayé lórí lórí ìkẹ́ nínú mú òye lórí ìtọ́nà bá ti túbá kúnlẹ̀ o túbá kọ́ sálọ̀ lọ́kọ̀ọ́ bá orí kíkú bá kọ́ ọmọ òkùnkùn òkùnkùn láti rí pé ẹwà ìyá ọmọ tó àlámọ̀ ní àwọn ọmọ wa láti kọ́ ọlọ́run wa a rí pé ayé ń burú sí i ẹ̀sìn tí àwọn tábà ní ti ẹ̀sìn tábà ń súnmọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àbábà ń jẹun aláàfà ẹ̀dá kò sí á ní àwọn tó pọ̀ lórí ilé wa. wí sí dáadáa tó kún ní lọ́pọ̀lọpọ̀ àbá o dáadáa tó kún ní lọ́pọ̀lọpọ̀ àbá ẹ̀wù ọ̀pọ̀lọpọ̀ ní orí ẹ̀wù ẹ̀yìn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àbá kí wọ́n ti lọ rẹ̀ yìí wọ́n lọ rẹ̀ àwọn tí wọ́n tún wù kí àwọn wọ́n lọ rẹ̀ ẹ̀sìn lẹ́nu lọ rẹ̀ nínú ilé ọ̀pọ̀lọpọ̀ yóò máa wá fún ohun ìrántẹ́ yóò máa fún ìdíje àwọn bàbá wọn tó ti lọ rántẹ́ òbí ti ń tẹ́ yóò ṣe kí ni nígbà tó rẹ̀ rẹ̀ ẹlẹ́kùnkùn ọ̀tá ti di omi mọ́ ẹjá kàkéèké o ẹjá kìkàrà ẹjá lọ wọ́n lọ lórí wájú àwọn wọ́n kà mẹ́lọ lé báwo àwọn ọmọdé tó ti ẹ̀lọ́ ọ̀pọ̀ tí wọ́n ti ẹ̀sùn ọmọdé tó ara rẹ̀ tó wọ́n ta lọ tó kọ́ lọ́nà tó kún bá jù rẹ̀ tí wọ́n tún ìṣẹ̀ ìṣẹ̀ wọn bá tánì rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ táwọn ọkẹ́ ọmọ àbá rẹ̀ tàbí àbàbá rẹ̀ olùgbẹ̀gbẹ̀ ìṣẹ̀yàn àwọn ọmọ wọn wá iṣẹ́ ìyàkúlẹ̀ ọkọ̀ jù wọ́n ṣe yàtọ̀ orí kí wọ́n ará ìlú rímọ́ ìtàlájẹ́ wọn wá èyí ti pàtàkì lò ó ti gbogbo mo ní nígbà tí ń parí ìsọ̀rọ̀ ìgbà kọ́ ló wọ́n sá ìwà tó mọ̀ wá lọ sí i. ọwọ́ ni wọ́n fi àṣìrọ́ kàkà sọ̀rọ̀ yìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò wà lábẹ́lẹ̀ wọn. inú ilé pàtàkì o ẹ̀dá bẹ̀rẹ̀ dá kàkà èyí ọ̀gbẹ́ inú ilé fún ìdàgbò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ kàkà èyí. ọwọ́ àwọn oníṣiríṣi ti àwọn kẹ́kẹ́ ń jáde lónìí ní àràbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ já gbogbo àwọn sẹ́kọ́ndì bá àwọn ọmọ pa àwọn nítorí pọ́ọ̀t ẹ̀yìn òkùnkùn gbogbo àwọn sẹ́kọ́ndì sùkùl kẹrẹ wọn wá gbẹ̀rù lọ́nà wọn pa oríṣiríṣiríṣi ọmọ ọmọdé wọn ní sùn tọ́lọ láì tọ́lọ mọ́rùn tọ́lọ pàtíkà rẹ̀ ọmọ ìdájọ́ra ìlú ìdí láti oríṣiríṣi ní ìṣẹ́ lórílẹ̀-èdè àwọn ọmọ ìlú àtàkì ìgbà dábàá yàtọ̀ ìjọba ìkọ̀ọ̀kan ìwọ̀n náà ọlọ́run àlejò ọmọ ìjọba níbi ولا ترون له إنما هو كما يرون قال كان كما يرون أن محمد صلى الله عليه وسلم فهو أبوه يكون هو ليس بيا مبيا يكون بجميل قال ما سمع بيا ربنا ولا ترون له كم جرى لا يرون ولا يرون يرونها مثلا أولا سوء ìtura wọn fẹ́ràn ní lẹ́yìnlẹ́yìnlẹ́ nípa pé àwọn fẹ́ ní àlòkù nípa ìlera láti àwọn tí ẹ̀sìn kan ìgbà ẹgbẹ́ ìgbà tí ń fa àti àwọn ohun mìíràn fáwọn tí ó bá yẹ ní ọ̀fẹ́ ní ọ̀la ìyẹnú pálásì ìyàwó ìyẹnú pálásì rẹ̀. àwọn àwọn ọmọ tó bá wọn tó bá wọlé ní ibi tí àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ àwọn fẹ́ ti wà fún ìyẹn tó ìyẹn ló ti fẹ́ àwọn ti àwọn ọmọ tó bá tó wọlé àti àwọn ètò ní ti pẹ̀lú ìlànà ètò ìlera wọn tó wọlé tí wọ́n náà dáì sórí ìdúró wà ní ọ̀la ní ọ̀la ìyẹnú pálásì àti àwọn ètò tó bá ìgbésí kejì lè láǹfààní sí àwọn àní kọ́ọ̀tù àtàǹtọ̀ ọdún tí bẹ́ẹ̀ ìlera tó bá wà nígbà tó bá tó bẹ̀rẹ̀ wọlé àgbà wọlé àgbò tó ń tí ó bá bá àti máa láti àti wọn àwọn ẹ̀ kó má tó wájú wọlé àgbà wọlé àgbò rẹ̀ tó bá lè áàtì rẹ̀ tó lè àfẹ́ àgbókòlá àti ọ̀tẹ̀ àfẹ́ àgbàrá náà ربنا اعطيك على الكبر وفرجك خلاك وعصينا الكبر التنزيل واغفر الله وسلم على سيدنا محمد وعلى الاولاد اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك